hello my lovely people you are welcome back to my channel i greet you according to your time how are you doing i hope you are good my correct and lovely people oh you see wetin dey sup for this palace matter You know they here at all at all You e know they here as olori tobiloba na her matter you don't destroy this time around Toby no won't help herself i can't know the reason why whether she did drive joy for all this thing what they happen me sef what they talk about this thing They e they e tire me What about the person they are talking about? Is she driving joy that she cannot get herself fixed with something or settle all this wahala wey dey happen now? Okay, now we hear say the acclaimed mother of her babies that this, delay lady don storm palace again o. Oh. You know say the other time Olori Tobiloba have been chasing her chasing her with DSS trying to arrest her. In short, She even warned her not to cross near Ikoyi mansion again because the lady had been regretting for doing what she did. See, let me tell you, it's not easy. The bond between mother and the child is not easy. You cannot forget your pikin. Forget this only reason I left their children for palace. Come they drag Kabiyesi with uh, Naomi. Okay, just think about Olori Mariam now. We they hear say any little thing that um the ex the um, second wife of her husband will do she will go and fight for her children that is to tell you that the bond is still there just as she just dey deceive herself she don't want to go and dey take over her responsibilities of a mother that is her own her own sickness is quite different Is it for uh um ronke that one now na na she get plan in short her children don't grow finish na adult she dey she get I heard that one of her baby, abi her child, is about 30 years, almost Queen met. She's there dragging Bola with Queen I don't, I don't want to talk. Make them know say I don't talk now. Okay. Olori eh, Temitope, Olori Temitope on her own. She carry her picking go keep for a particular house where Kabiyesi bought for her. Keep her mother there. She she also get she go fit get nanny there. We gonna take care of those children. That is to tell you that the bond is there so this particular one now where then where carry her own go give to olori tobiloba she don't come again o oh, to talk say she no gree again as we heard it allegedly she said that what what even the thing that is even making her vex more is that dat Loba is claiming that she is the mother to these babies Why she know that she is not the mother okay if you are the mother why are you not breastfeeding your children na so so um milk milk we dey buy dey give dis children. Children wey be your own why you no go give dem breast milk? Why you no go breastfeed dem well well? Why you no go give as in you know there's something there's something between a mother and a a a a nursing mother. Like a mother the one that gave birth to the pikin and the person wey dey just dey nurse the pikin. Oloritobiloba as we dey hear is just serving as a nursing mother to these children. She is not the mother. and the, even though this mother of these babies are not with them if the baby see the mother now you go see kind of you go see the the connection between them and this is what this woman is fighting that she have been missing her children she they miss them so much if she go to dream she no go sleep Now so so dream dream she go dey dream about those children you see that she need to go and carry collect back her children that is her problem and we come here say um, Olori Tobiloba don't warn her severally to, to stop coming after these babies, that the babies are not her own. Okay, now what we heard was that the, the, the lady have tried everything possible that she can do, but it have not been easy for her. So the next thing that we heard she did now was that she went to her, her family, her elders, and told them that, look, oh, I make a mistake. I admitted that I make a mistake. I was pregnant for these babies when I was not planned for it. Now, when it was time for me to give birth, I can't even, I did not even see money to feed myself. Talk more of going to get stuff or baby's clothes and other things to take care of these children until Olori, I don't know how Olori Tobiloba was able to came, uh, came up with a and because of you ah. she's there she's really in need of uh, money at least to take care of herself and eh, she accepted that she will give the babies to Olori Tobiloba and the Tobiloba paid her but she no finish the payment she no finish the payment they, they said that the lady explained to her uh, uh, elders how the thing happened but now she have returned everything i don't know whether she return or she no return i no know That she don return everything wey she been collect wey tobi been give her so that she will go and take back her children that is not easy for her now tobi have been pursuing her left and right up and down back and front saying that the babies are not her own that she should not cross her path my people this this man this woman now this the lady now don carry her elders go palace as you dey hear Ramo, o don forget that they are all alleged na alleged information we dey share from this channel o They don carry the the wetin elders the lady don carry her elders go palace make them go report officially to kabiyesi because you know that if she goes to kabiyesi to tell kabiyesi anything kabiyesi will tell her make you out for my face kabiyesi will shun her out of his face So that is what we heard o. And this lady now, hmm, she's tired of all of this thing that she don't know what to do. She have been, she have, I, I don't know. The place I got this information, they said that they should, bleh, subscribe, eh, people should put mouth to know what thing exactly this woman go do. you know wetin she go do now, which kind of thing be this one? How person go carry pregnancy for nine months, Can't give birth to twins? na the thing wey they pain her so much be say tobiloba is in her home now enjoying her twins the twins wey she no be the one where wey begot them? enjoying you know say presence of babies they give joy for her for family enjoying her twins for for her house breastfeed um feeding them with milk instead of breast milk that they supposed to suck if you ask her she say she no go she no want make her breast go down That's the thing they pain her so much that people should try and help her that she really need her babies back. My correct people, when I heard this one, I was like, this woman that is saying all of this thing, is she sure of what she's saying? Huh? Hmm? Is she sure of what? What agreement do they have then? Did they have any way they, they sign it? Because this kind of a thing now, you don't just do it like, eh, you don't say it to just mouth, merely, merely, give me picking, collect money, I need money, just, just like that, the thing will just end. No there should be a place a document a a written note that Tobiloba will write the lady will write even if the lady na na na illiterate of upon illiterate she know how to forge signature she go sign and if you want to know whether na na her signature be that it is very easy we are in a digital world you see because sometimes after listening to this tobi and her babies and the, this lady coming to claim the babies and all of that the thing no just dey i no i no too i no kukuma dey like am i no kukuma dey like am i was like sometimes i will be like feeling for tobi i don't know whether she's the the owner o but sometimes because things dey happen for this life o oh. things are happening as okay una don una don dey don dey see with with una eye abi dey hear una with una ear say olori olori dey accuse Queen of going to babalawo we know we know say economic can never go to babalawo None of these things now people can plan things against another person anyway share my paper na so i take care o oh, i no know whether na true i no know whether e no be true i just hear this one i feel like let me share with you thank you and don't forget that they are alleged information love you guys bye.